رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من من رزقه قولي أعوذ بالله من الشيطان الرجيم <clears throat> بسم الله الرحمن الرحيم الحمد لله العزيز القوي العظيم الجبار القاهر بالبطش الشديد لكل كفار أثيم والصلاة والسلام الأتمان الأكملان على رسولنا الكريم وعلى آله ذوي الفضل العظيم والثناء العاطر العميم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إليني ìpàdé àkọ́kọ́ لي تجمع àkórí ìbánisọ̀rọ̀ tí ó sò yìí èyí tó jẹ mọ́ ìwádìí ìjìnlẹ̀ fún àwọn ọ̀rọ̀ àbí ìzù tó jẹ́ sí wípé kò ìzì láti kójọ òun náà ni ìpàdé àkọ́kọ́ nípa àwọn ìpàdé tó jẹ mọ́ ìwádìí ìjìnlẹ̀ nípa àgbáyé kan ayé táwọn yorùbá gan ń pè láyé ní ti special tí yorùbá bá sọ pé ayé ó ti gbèrò ayé tó tún ju ayé èyí táwọn ẹ̀dẹ́ ènìyàn wà ń bẹ̀ lọ ayé ń tí ọ́ kìí sáyé nọ́mà iná ni wọ́n wí mẹ́rin ayé èyí tó gbé ayé èyí táwọn ènìyàn wà ń bẹ̀ iná ni wọ́n ní ìrìn pẹ̀lú ayé abẹ́ṣẹ́wádìí abẹ́ṣàlàyé nípa ayé kejì ayé kejì rìn òun sì ní ọba ayé òun ló gbáyé yìí táwa wà ń bẹ̀rẹ̀ torí wípé gbogbo nǹkan ní nọ́mbà wọn ti jù wá lọ. Nàám ayé tọ́pamọ́ òun náà ni ìwádìí ìjìnlẹ̀ yìí jọ mọ́ ayé tá a fojú rí ayé tá a lè fọwọ́ kàn fún un nìyí ṣùgbọ́n àìríṣẹ́ ti ń ṣe ìnáà ni ìwádìí ìjìnlẹ̀ náà jọ èyí yìí tá fẹ́ ṣàlàyé yìí yóò tún jẹ́ ká máa ma bí agbára olúwa tó dá wá ti tó àti bí ìjọba rẹ̀ bó ṣe kàyà. eléyìí kò yẹ lẹ́nu tá a bá ń ṣàfihàn nǹkan tó jẹ́ nǹkan ìmọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba wa kò yẹ lójú torí pé ọba tí lójú ọba wa ta'ala gbogbo àwọn ẹsẹ̀ rẹ̀ iṣẹ́ tí ìjọ lójú ni tó bá sọ̀rọ̀ kalẹ̀ ọ̀rọ̀ tí yani lẹ́nu ni tó bá dára á kalẹ̀ lè gbogbo tó wù wá wípé kárí wọn tí o sì wù wá ká fọwọ́ kàn wá tí ò sì wà wá náà pé ká fọwọ́ kàn wá tí wọ́n máa ṣàlàyé agbára àti báwo ni wọ́n ṣe ń bẹ̀. àlàyé tọ́pìkì yìí kìí ṣe tuntun láti máa sọ àwọn onímọ̀ wọ́n mú ní rẹ̀ láti máa lọ Kùránì àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n gbọ́ gbọ́n rẹ̀ láti inú súnà nàlùwà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá yẹ kò sí tuntun lábẹ́ sámà alukur'ani àti súnà níjẹ́bẹ̀ kò sí dọ́fẹ́ tọ́ tí wọ́n àjẹ́ tuntun lábẹ́ kur'ani kò sí dọ́fẹ́ mọ́ tí wọ́n àjẹ́ níwù lábẹ́ súnà nàlùwà Muhammad sallallahu alayhi wa sallam àwọn akàjẹ́ agbẹnusọ alukur'ani àti aláròyé fún sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí tó o bá ń gbọ́ nǹkan kan tó bá yà ọ́ lẹ́nu tàbí inú rẹ̀ ń dùn sí pé yìí àṣemọ̀ ń bẹ nínú islam má ṣàfihàn tiẹ̀ sẹ́mi tí mo sọ ọ́ má ṣàfihàn ọlá ní sínú alukur'an kó sì má ṣàfihàn iyì náà sọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam. irú ọ̀rọ̀ báyìí ọlọ́run ọba ti sí yọ̀ǹda fún mi tẹ́lẹ̀ lẹ́ni tó ṣe àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní orí rédíò gàtì ẹ̀sìn ó dàbí ẹni pé nígbà tí mo rántí kíka episode tí mo fi ṣe lẹ́tọ̀ yẹn pa jim níkan nínú àwọn ìkànnì rédíò a ṣe ní ìjókòó tó súnmọ́ nǹkan bíi twenty five episodes ìyẹn gẹ́gẹ́ bíi a lè pé ìlàjì ọdún la ti ṣe torí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ń ṣe lẹ́tọ̀ ń báyìí níbẹ̀. eléyìí kọjá kọ́ tó ní mi lára láti wá sàlàyé ọ̀rọ̀ torí pé nǹkan tí mo ti kọjá ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ téèyàn sì ti bá sábà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀yẹn ni àpọ́nlé ẹ̀yẹn ni ọ̀wọ̀ tẹ́ wà ní ìjókòó wa yìí àbẹ̀lọ́wọ̀ ọba aláàánú ti lọ ọba tó jẹ́ sípò náà ní ààbò òun náà sì ní ìṣọ́ kí ó dáàbò bò wá kó ṣọ́ wa àtàwọn àtẹ̀yìn àti gbogbo nǹkan wa kó ṣọ́ wa níbi gbogbo nǹkan tí wọ́n ń pè ní aburú ọ̀sán ní ah. kó wa níbi gbogbo nǹkan tí wọ́n ń pè ní aburú ẹ̀dá ènìyàn kó tún ṣọ́ wa níbi gbogbo nǹkan tí wọ́n ń pè ní aburú ẹ̀dá kejì tá a mọ̀ sí àlìjànnú. وإما ينزغنك من الشيطان نزغ وإما ينزغنك الشيطان نزغ وإما ينزغنك إنك من الشيطان نزغ فاستعذ بالله فاستعذ بالله إنه هو السميع البصير هو السميع العليم فاستعذ بالله إنه هو السميع العليم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله فاستعذ بالله إنه هو السميع العليم نعم أما أعوذ بالله من الشيطان الرجيم sáma wuyì torí pé irú lẹ́kṣọ̀ báyìí kì í sí ẹnìkan ní ọwà àwọn tá a fẹ́ sọ̀rọ̀ wọn náà àwọn náà pọ̀ táwọn náà fẹ́ gbọ́ ìtọ́jẹ́ mọ́mí nínú wọn òun náà fẹ́ gbọ́ torí pé inú rẹ̀ náà máa dùn àwọn nǹkan tó náà mà tẹ́lẹ̀ yọ máa gbọ́ àwọn èyí tó ti mà tẹ́lẹ̀ tó ti fẹ́ gbàgbé yọ máa rántí yọ máa máa mà pé ọlọ́wọ́n ọba ọba tá a sìn ní nítòótọ́. يتم أما من كان نجوى محمد صلى الله عليه وسلم ورمى بانا من شوفة الشيطان أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ذكر ọmọ yìí pé àgbáyé tí a ti fẹ́ gbé ọ̀rọ̀ jáde yìí àbí àwọn àgbáyé ẹ̀mí tí a fẹ́ sàlàyé wọn yìí ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala ọ̀sọ̀ òdìdí sóra kankalẹ̀ nítorí wọn ọlọ́wọ́n bá sọ̀rọ̀ wọn láàyè mí ṣùgbọ́n fi sóra kan sọ̀rí wọn òun náà ní sóra tó lè jìn òun náà ní sóra àìjìn tẹ ẹ bá ka sọ́ọ́sì lè jìn ní ẹ bá kà á nínú àná ọlọ́run tó tún ṣe fún wa ni pé kò tí ì ju bí oṣù mélòó kan náà lọ àbúṣù mẹ́fà a lọ sí tafsiru suratul jinn láti bẹ̀rẹ̀ rẹ̀ dé òpin níbi kan náà tí ẹ máa ń wo sóra èèyàn mọ̀ pé alukur'ani dára èèyàn mọ̀ pé olúwa ń ṣiṣẹ́ èèyàn mọ̀ pé àwọn àlejò ẹnu wọn ń pẹ̀sùn ṣùgbọ́n kùránì ni a ká mọ lọ́wọ́ kù wọn anabi muhammad sallallahu alayhi wa sallam tọ́nà wọn bá láti dá wọn láti pé káì ẹ̀ tó bẹ́ẹ̀ lẹ́yìn anabi wa suleiman alayhi salatu wa sallam. àwọn àwọn wọ̀nyí ọlọ́wọ́n bá sọ títí sóra kalẹ̀ nítorí wọn ó lè pàtàn wọn fún wa ṣùgbọ́n àwọn àtàtì ń bẹ nínú sóra yìí. هيا لك قمبي هل يكون بام جيد ولا بس أقول قل أوحي إلي قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا عجبا إلى الرشد فآمنا به يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا سؤال إن كان في بلاء هنا نكي ألا وضع صفان النبي صلى الله عليه وسلم ويسكيلي فأويني يا wípé wọ́n ti sọ fún mi ọlọ́wọ́ bá ti sọ fún mi wípé. kùlù ìyá ìláyà ànàwó sàmà àdáfàrú nílẹ̀ jìn. ọ̀rọ̀ ní àwọn díẹ̀ nínú àwọn àdìjẹnu wọ́n ti wá gbọ́ wá sí wọ́n ti wá gbọ́ lẹ́kṣọ̀ tánàbì sí sallallahu alaihi wasallam. wọ́n ti wá gbọ́ lẹ́kṣọ̀ tán wọ́n fẹ́ máa lọ padà lẹ́yìn lẹ́kṣọ̀ ànábì òdi wọn gbàtẹ́ òun náà ni kí wọ́n mọ́ra àwọn àlìjànù kó mọ́lẹ̀ wọn àyàfi tó bá ní sábà nígbà táwọn ànábì ọlọ́run tó lọ́wọ́ fún lágbára dé lẹ́hùn sójẹ́ sí pé ìpìlẹ̀ ni pé wọn kì í sábà àlìjànù àfi tó bá ní ìdí pàtàkì báwo wá làwọn tá a fúyẹ́ ẹ̀ tá a fúyẹ́ bí gbá ẹrú ẹ má pé èèyàn fúyẹ́ bí gbá ẹrú a fúyẹ́ ju gbá ẹrú lọ tọ́wọ́ wà fún abẹ́rẹ́ àlìjànù àtúbẹ̀ ẹ̀ ń bá yóò rí ó ti rí ìkú nínú òní ìkànnì ti wọn. àdéhùn máa ń bá wọn. wọ́n bọ́ wá àti tán wọ́n bọ́ ànábì tán wọ́n wá padà wọ́n lọ wọ́n fara wọ́n rìpọ́t ara wọn wọ́n wá sọ̀rọ̀ kí làwọn àlejò sọ̀rọ̀. bàbá iná ààrẹ àjàbá. ẹni ìsìn àti gbọ́rọ̀ àlejò àbàgbọ́ àbàgbọ́ báyìí. àlùkò قرآنا عجبا ọ̀rọ̀ wọn jẹ́ oníṣe agbọ́ agbọ́ nǹkan kan tí wọ́n ń kà torúkọ rẹ̀ ń jẹ́ Qur'an ọwọ́ ẹjẹ́ nǹkan rẹ̀ jẹ́ special yẹn ajab èèmọ̀ ni o agbọ́ yahudi ila rushd fa إلا به من القرآن ما توني صنع في وعيكي عما تقول لك أنكم جنة نوع لجنة وتبقى شام جنة سورة يفين وعيكي القرآن ما توني صنع يهدي إلى الرسل القرآن ما جكي يومنا فآمنا به أود تبقى القرآن بو أتكون يا بنت واو ولن نشرك بربنا أحدا ولن نشرك بربنا أحدا يا بنت ẹlọmọ yìí pé àwọn ìwádìí ìjìnlẹ̀ ti ń bẹ lónìí tọ́pìkì yìí ó gùn tá a bá ní ká máa kà á ìdí mo kó wá ìbáyà kò tó ìdá kan mẹ́rin ti ń bẹ nílẹ̀ yọ ṣùgbọ́n tá a bá ní ká máa kà á a lè máa ní báyà fifty five tó jẹ́ sí pé ìwádìí ìjìnlẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ìmí ilé gba àkókò tó gùn ìmí ilé gba àkókò tó kéré ẹlọ́wọ́ máa pé kọ̀ǹdíṣà àwọn àlìjẹ̀nú ní ti yẹn máa yanu ṣùgbọ́n ká mọ̀ ọ́ ká mọ̀ kọ̀ǹdíṣàn wọn kì í ṣe kẹ́rù lè bàbá wa kó lè bá wúlò fún wa yìí. kí èèyàn mọ̀ á máa ṣàǹfààní torí pé ẹ̀sìn wa yìí nìkan rẹ̀ ló tú sí dẹ́sàlẹ̀ kòkó àlìjánu ẹ̀sìn Islam nìkan ló tú sí àlìjánu dé ìsàlẹ̀ ẹ̀. àwọn ẹ̀sìn yòókù alùpàṣẹ tó wá láti sáwọn tó àwọn ò sí àlìjánu dé ìsàlẹ̀

Kama mọ bóòlù àwọn àlìjánu ṣe rí bóòlù agbára wọn ti mọ bó ni wọn ti tẹ bó ni wọn ti wá sọkùnrin ń bẹ nù wọn sóbìnrin wà nù wọn sọmọdé ń bẹ nù wọn sàgbàlagbà ń bẹ nù wọn sí èyìnbó ń bẹ nù wọn sí èyàn dúdú ń bẹ sí gíga ń bẹ sí kúkúrú ń bẹ sí yorùbá ń bẹ sí arọ ń bẹ àkàndá afọjú ń bẹ ẹni tí ọ̀la pàtàkì ń bẹ nù wọn báwo ni wọ́n ṣe jẹ báwo ni wọ́n ṣe mu báwo ni wọ́n ṣe sùn báwo ni wọ́n ṣe fẹ́yàwó níbo ni wọ́n ń gbé tí wọ́n máa ń kú tí wọ́n máa ń rìn tí wọ́n máa ń sáré tí wọ́n máa ń gun nǹkan tí wọ́n máa ń fò tí wọ́n máa wà ní omi tí wọ́n máa wà ní orí ilẹ̀ tí wọ́n wà ní sánmà níbo ni wọ́n pọ̀ sí kí ni lílọ bíbọ̀ wọn níbo lọ̀rọ̀ wọn jẹ́ àṣírí kìámà àwọn àwù sànàbí ń bẹ nínú wọn bí sànàbí ọlọ́run bẹ nínú wọn bí náà ṣé kẹfìrí ń bẹ nínú wọn ṣé mọ́mí ní bẹ nínú wọn tó ń bídí à ń bẹ nínú wọn náà gbogbo àwọn nǹkan wọ̀nyí mímọ́ yóò jẹ́ ká máa bá ti bá wọn gbé ẹni pé màá wá àbí àìmọ̀wà ọ̀rẹ́ àbí nǹkan mímọ̀wà ọ̀rẹ́ ní jẹ́ bá ká máa bá ti bá gbé tá a bá mọ̀ wọ́n àǹfààní àkọ́kọ́ ni tí a máa bá ti bá wọn lò torí bá a jọ ń gbé ní alẹ́ escape kí ni nọ́mbà àwọn àlejànú tí wọ́n pọ̀ ju wọn lọ àbáwọ̀ la pọ̀ ju wọn lọ irú agbára wo ni wọ́n ní gan tí wọ́n ń rí wa nígbà táwọn ò rí wọn tí wọ́n bá rí wa táwọn ò rí wọn báwo la ṣe ń lọ táwọn ni wọ́n yà fún wa ni àbáwọ̀ yà fún wa gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò jà máa bá ṣe bá wọn gbé kí ni májèlé wọn kí ni wọn ìfẹ́ rí kí ni wọn fẹ́ràn kí ni wọn kórìíra bò ni wọn máa súnmọ́ jù bò ni wọn máa jìnà sí jù gbogbo àwọn nǹkan yìí tá a bá mọ̀ yóò jẹ́ ká máa bá ṣe bá wọn gbé tá a bá ti wá máa bá ṣe bá wọn gbé tán yóò jẹ́ ká máa kí ni tá a lè fi dáàbò bóra wa tí nǹkan kan òfin ní ṣe wá láti pàṣẹ wọn àǹfààní tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ló jẹ́ sí pé ànábì wa sallallahu alaihi wa wọ́n ṣàlàyé gbogbo gbèsè ayé àwọn àjẹnú fún wa lẹ́yìn wá àgbà náà wọ́n tún wá ṣàlàyé kí láàmà ṣe kí láàmà lò kí láàmà wí tó fi jẹ́ sí pé wọ́n ní ṣe wá ní nǹkan kan ẹ jẹ́ ká ṣe àṣàrà àgbà náà Muhammad allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim allahumma barik ala Muhammad wa ala. àwọn àti jama kálí wọn ti jẹ ní. allahumma barik ala Muhammad. وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين نعم إذا كما لو أقوى كتو ما لو سيدي أوي وجي جنة أوى قمنا مجي كما تابدو على فقو onáyẹ̀dúkà lọ́mọ yìí pé ká nígbàgbọ́ sí àlejò ànú bí wọ́n kìí ṣe pé ká sọ pé àwọn ni ọlọ́run o ẹ nígbàgbọ́ pé wọ́n ń bẹ wọ́n ti ń ṣayé ẹ lọ mọ̀ pé ó ti sá pamọ́ sábẹ́ orígun kan nínú orígun ìsìlámù mẹ́fẹ̀ẹ̀fà kí ni mo wí jàmá ọ sá pamọ́ sí abẹ́ orígun kan nínú àwọn orígun ìsìlámù mẹ́fẹ̀ẹ̀fà kí ni orígun ìsìlámù mẹ́fẹ̀ẹ̀fà an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadar khayrihi wa sharrihi. ní ṣíṣẹ̀rẹ́ àmúwáyé tí ọlọ́wọ́n bá pa wá láti rẹ̀ tí èyàn ò lè jẹ́ mọ́mìnì àfikún nígbàgbọ́ nǹkan mẹ́fẹ́ mẹ́fẹ́ kí èyàn nígbàgbọ́ pé àwọn àlejò ń bẹ ó ti sí kan ń bẹ ó ti wà lábẹ́ nínú mẹ́fẹ́ fà léṣe ọba gba gbígbé àwọn àlejò ẹnu wọn ń bẹ tí ọba gba àwọn gbọ́ fún wọn ń bẹ ṣe é ṣe kọjá sí pípínlúwa kọjá ìdẹ́kùn nu Islam lábẹ́ bo ní gbígbà àlejò ẹnu gbọ́ wá wà tani nínú ẹ̀yin audience ni o listener lábẹ́ ẹ̀bù lọ́wọ́ ìjọba sani ọ̀sọ̀ fún mi kọ́ náà náà bisimilá wàkútù bíhì ẹgbìyànjú ẹ̀tráì wọ́n ní wàkútù bíhì náà báyìí tó bá ẹ̀tráì rẹ̀ wọ́n mọ̀lá ìkàtìhì náà lọ́wọ́ wọ́n mọ̀lá ìkàtìhì ọlọ́wọ́ bá sọ́nà al-Qur'an pé أعوذ بالله من الشيطان الرجيم سورة النساء آية 136 قال الله ومن يكفر بالله وملائكته وكتبه ورسله ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر Ọ̀pọ̀dé bọ́lá bọ́lá aláàmùbá ìdá. Ẹni tí ọba ti gbà pé àwọn àlìjẹnu ń bẹ, ìtí Kùránì òwú ìrìnà ní pípa ọ̀pọ̀dé bọ́lá bọ́lá aláàmùbá ìdá. Ọ̀pọ̀dé bọ́lá bọ́lá aláàmùbá ìdá. Ìlú àrẹ ti sọnù. Nínú ayé àmì ìṣúra tó lè bá kọ́ra, ayé àrẹ ti 8, ọlọ́wọ́ bá sọ pé. من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. ọlọ́wọ́ bá tún ní ọ̀tá ọlọ́run ọba fún ara rẹ̀ ó ní fa iná lọ àdùgbò lílì káfíìrì. fa iná lọ àdùgbò lílì káfíìrì. مثلا سورة الأحزاب رغبة هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور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 Kaniba gosi pé àwọn àlìjánu ń bẹ ó ti sápa máa sábẹ́ kánígbàgbọ́ sí pé àwọn màláyíkà wọ́n ń bẹ ẹni pé ẹni tí ó bá gbà pé àwọn àlìjánu ń bẹ tí ó bá ti gbà gbọ́ àwọn sọ fún pé ò ní gbàgbọ́ sáwọn màláyíkà náà ilé ìyẹ́wò àwọ̀ wa lọ síbi àkọmọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí àkọmọ̀nà ẹlẹ́ẹ̀kejì ẹni pé a ti fi àlìjánu wé kíní mẹ́rin ẹ bá wọn wé ẹ̀yin jẹ̀wọ́n màláyíkà àwa fẹ́ mọ̀ síbù kan náà ni wọn ìyàtọ̀ ti ń bẹ láàrin màláìkà àtàlìjànù agbọ́dọ̀ mọ̀ torí pé wọ́n jọra wọn láwọn abìkan bàbá sì ń sọ báyìí lọ ẹlòmíràn máa rò pé nǹkan kan náà jọ ni wọn a máa dàrú máa fá àmì ìga lójú àlìjànù lọ́yọ̀ sí yọba fún màláìkà yìí torí pé kọ́ mọ̀ yàtọ̀ láàrin méjèèjì ó sì ní yàtọ̀ náà àárín àwọn ìyàtọ̀ bíi márùn-ún kakó wá fún wa ń bíbẹ̀ táà fi máa mọ̀ pé ilé ìlànìjànù kò sí ìtì ìṣiṣẹ́ náà méjèèjì ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n wọ́n sì ń sayé wọ́n sì kọjá àwọn ẹ̀dá ènìyàn lọ. màláíkà ìṣẹ́jú àwọn ènìyàn àlìjànú náà pọ̀ ju àwọn ènìyàn lọ lọ́nà kọ́nà kódà àlè sọ pé ta ń tù wá wọ́n jù wá lọ́pọ̀ lálìjànú wọ́n jù wá lọ́pọ̀ bíbí máa wọ́n pọ̀ ju tiwa lọ àwọn bí máa ń pọ̀ ju àwa lọ wọ́n tún ti wá dáyé káwọ́ tó dé àwọn èso tètè kú ju wọn. ẹ rí nǹkan sọ wọn pé nǹkan mẹ́ta ni ní pé wọ́n ṣáájú wa dáyé ọlọ́run ti dá wọn kó tó dá wọn ẹ̀lẹ́yìn níjẹ́ fi jù wá lọ àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì wọ́n tún jù wá lọ ládàra wípé àwọn ti tètè kú ẹ̀mí wọn máa ń gbọ̀n ẹ̀ àwọn bá ti wá bí kódà kọ̀sẹ́ntì ń bẹ náà kó wọn lo one twenty years láyé tàbí tẹ́ ẹ fẹ́ lo one twenty years ẹ fẹ́ lo one twenty ó wù yìí ọ̀pọ̀lọpọ̀ máa dáhùn ọ̀tọ́rọ̀ one twenty wọ́n eh, ti wọ́n ti sẹ́fúntì nǹkan kàbá wọn eh, jẹjà lọ́mọ ọlọ́run jẹjà wà lè jẹ́nà dáàmà mi tí wọ́n ti ń kọjá eighty ninety díẹ̀ díẹ̀ máa wà ń bẹ̀ ọlọ́mọdé àdàbà yọwọ́ náà àwọn ọmọ ń pẹ́ láyé wọ́n ti dàrí ṣáájú wa ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà tí wọ́n gbà ń bíra wọn oṣù tí wà lọ. Eh, ta ló ma ẹlẹ́dẹ̀ ẹ̀ ń sẹ́ ma bẹ́lẹ́dẹ̀ tó bí ma. Ah ajá ṣẹlẹ̀bọ́n náà ti máa bímọ àwọn wọn tún jù bá ń lọ àwọn máa pa ọmọ ní tiwọn ní bíbà tí ẹdìẹ ń yí ẹyin kalẹ̀ tí kàn ń pa ọmọ bó ṣe wù. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rí tí wọn ọ̀bá jù bá náà lọ ju pé wọ́n ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ nìkan náà lọ ni wọ́n ti pọ̀ jù wá lọ. wọ́n pọ̀ jù wá lọ. ṣùgbọ́n nígbà tá èèyàn àti àlìjẹ̀nú àti màláyíkà wípé a gbé wọn wọnú ara wọn jọra wọn láwọn ibì kan ó yẹ kámọ yàtọ̀ láàrin wọn kọ́ńtà ti dàbí mọ́ wa lóṣù torí pé ó ń dà àbí máa wọ̀nyàn lójú àlùwájú ilẹ̀ awwal. àlùwájú ilẹ̀ awwal ní wíjì hàtì asli lè kí lóko. faljinnu khuliqu min nari samum wal malaikatu khuliqu min nur. ìpìlẹ̀ àkọ́kọ́ nù kí ni ìpìlẹ̀ àlùjànnú àti màláìka ìpìlẹ̀ àlùjànnú fúnra rẹ̀ bí dáa ti dá ìnà ni ìnà láti dáa ló fi jẹ́ sí pé nature náà ni pé má jò bùlàbùlàbùlàbùlàbùlà nature náà ni pé ìmọ̀ ńlá òògùn nature náà ni pé ìmọ̀ mú ooru nature náà ni wípé ìmọ̀ fúnyẹ́ iná ò ní wait iná ò ní wait tó àwọn nǹkan yòókù ìpìlẹ̀ àlìkànnú ìlànà ṣùgbọ́n àwọn màláíkà níta àti dá wọn ìmọ̀lẹ̀ àkọ́kọ́ ni ìyàtọ̀ àkọ́kọ́ ni ni pé kọ́ndíṣàn dídá màláìkà àti àlìjẹ̀nù ó yàtọ̀ síra wọn àlìjẹ̀nù iná màláìkà ìmọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì الوجه الثاني أن الملائكة عباد مطيعون لله مكرمون كما قال تعالى وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون بين ojúkan ẹlẹ́kejì táàbì máa yàtọ̀ láàrin màláíkà àti àìjànú òun náà ni wípé àwọn màláíkà yìí ẹrú ti ọlọ́run gbogbo wọn wọ́n máa kọlu àti ọlọ́run wọn yìí dìtì òbí wọ́n máa òbí àti ọlọ́run ní sá màláíkà jókòó jókòó dìde dìde náà sí wọn wọn yìí wojú ọlọ́run pé ah, ó ti ẹ̀wọ̀ abájọ́ látàárọ̀ yìí rọrọ ẹ dúró ẹsẹ̀ ń wá àwọn mọ̀láìkì ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ wọn bá ẹ jòkó mọ̀láìkì òní sọ pé à ìdí ń ta wà àfẹ́nà tẹ̀lé ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ wọn bá. ní àdàmọ́ àwọn mọ̀láìkì ni pé sọ́mọ àwọn wọ̀tọ̀ à wọ́n máa gbọ́rọ̀ lọ́nà sọ́lọ́n bá ti sọ ní ọ̀dọ̀ bá wọn lẹ́jẹ̀ mú ìṣọ́lọ́n bá bá ti fẹ́ òun náà làwọn náà fẹ́ eléyẹn ni àkọ́kọ́ tẹ́ wá ara wọn àtìláwí yìí sẹ́wọ̀n ti àtiláwí àwọn àtiláwí yìí fàmínú homoli mọ́mínú wàmínú homoli káfíru. fàmínú homoli mọ́mínú wàmínú homoli káfíru. àárín nínú wọn nínú àwọn àdìjẹnu àárín nínú wọn tí wọ́n máa gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àárín nínú wọn tí wọ́n máa gbọ́ yàrá àárín nínú wọn tó yẹ sí pé yọ́n máa sọ pé ọ̀sọ̀ tiẹ̀ ọlọ́run ọ̀sọ̀ tiẹ̀ ní ọ̀ ntúwọ̀ àwọn tá a fẹ́ sí ni ọ̀bẹ ni wọ́n sẹ́wọ̀n tó yàtọ̀ náà. lẹ́fẹ̀lẹ́ kẹta ó náà ní pé. الملائكة يستغفرون لمن في الأرض فهم أنصح الخلق لبني آدم والشيطان أغش الخلق لبني آدم ولغوائهم àwọn mẹláíkà wọn máa ń sàánú àwọn ẹ̀dẹ́ ènìyàn ó lè rí mẹláíkà kan kó ẹ̀ńtọ́nà ọba bá ti ti kòǹkẹ́ tó bá jẹ́ pé ọba ọkọjá lára bí màláìka wà àbí màláìka kọjá lẹ́gbẹ̀ẹ́ bí tọ́ba wà ó yà ọba túbọ̀ mọ́ dúpẹ́ fọlọ́wọ́ ọba yìí orí dénú ni ló jẹ́ pípẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi ǹjẹ́ ẹ bá gbọ́ káfùkọ́ bá ń kọ́ fas'alullaha min fadlihi fa innahu ra'a malakan tẹ́ bá gbọ́ kí bá ń sọ pé kòkòrò ń anábì sallallahu alaihi wasallam láti máa fi àánú ni kí màláìka kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àánú ni kí wọn náà kọjá ní gbèrègbèrè ibi tí màláìka wà àánú ni kí màláìka wọlé ẹ àánú ni kí màláìka wọnú àwòrán rẹ kó já sí nǹkan tó ń jì anábì sallallahu alaihi wasallam wọlé ẹranko ká ń bẹ tí ń jẹ àkùkọ ẹranko ká ń bẹ tí ń jẹ àkùkọ inú àánú ọlọ́wọ́n tọba délu kan lórí tọba délu mẹ́ra ò ní bá mẹ́ ṣùgbọ́n nínú ẹran náà nú ọlọ́run fún gbogbo orílẹ̀ ayé tí ń jọmọ ẹ̀dẹ́ ènìyàn kò síbi tó dé tó ní ti bá ẹranko tí ń pè ní àkùkọ àdàbìnrin tẹ bá gbọ́ tí àkùkọ bá dún sallallahu alaihi wasallam kì í sábò akọ tọba kọ lẹ́sìn máa kọrin níta bá ti gbóhùn ẹ̀ ẹ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run tas'alullaha min fadli ẹ máa tọrọ pé ọlọ́run o ṣàánú mi o ti fún mi o ọ̀rọ̀ rẹ tó dájú tó dojú rí yìí bá mi tú o ntí mo fẹ́ lé báyìí jẹ́wọ́ mi ọ̀tẹ́ ànábì wá fẹ́ kọ́mẹ̀ntì sallallahu alaihi wasallam lórí pé kí lọ́ọ̀mà ewúrẹ́ ilé rẹ̀ ń dún àyíkọ́ tọrọ àdúrà àgùntàn ilé rẹ̀ ń ké àgùntàn ilé rẹ̀ ń ké àwọn ọ̀bẹ lọ́hùn òwú kankan àkùkọ ilé rẹ̀ wá kí ayé ọba tọrọ ọlọ́dọ̀ ọlọ́wọ́ ọba kí lọ́ọ̀fà alábìrin fa innahu ra'a malaka torí bí àkùkọ òní sàdédé ké tí ọba jẹ́ kó rí màláìka o ọlọ́fà kọ. ẹnu kó rí màláìka yẹn tí wọn náà wà ń bẹ̀ wọ́n lọ tọrọ àdúrà ó yẹ kó ọmọ pé màláìka àà àánú ni wọ́n jẹ́ fáwọn ẹ̀rẹ́ yẹn. tó fi jẹ́ sí pé èyí tí wọ́n ń sọ fún wa ń bíbà òun náà ní wípé àwọn àlìjẹ̀nu àwọn màláìka àánú náà ni wọ́n jẹ́ fáwọn ẹ̀rẹ́ yẹn. tí wọ́n bá ti kọjá níbi tá a wà wọ́n mọ̀ nǹkan fẹ́ ọlọ́run fún yín o ọlọ́ọ̀rì ọbọ̀ọ̀rì òkánípọ̀ ńlọ́bìkání ló bá pàdé ẹ̀ lọ́nà ẹ̀ ń bá ń lọ rìn àjò tó bá pàdé màláìkà lójú ọ̀nà màláìkà ọ̀sà àdúrà fún ọ̀nì kò ní sípè fún ọgbẹ́ àhà àlọ́ lámìlámì làárí ẹnìkejìkejì ẹnìkejì rábọ̀ ẹ̀ kò ní gbà fún ẹ̀ sùmọ̀tà jẹ̀nu bá bọ́ pàdé ìpìlẹ̀ ọmọọṣẹ́ àlọ́ lámìlámì làárí ẹnìkejì rábọ̀ ẹ̀ ọmọ rí igbá ìlú ìdíjókòó ìjọba wí fún ọ lóbi jẹ́ sí pé àwọn máa bẹ lọ́hùn pé ọlọ́run jẹ́ àwọn bá màláíkà pàdé àwọn náà sì ní tá a lè ṣe tá a sì máa rí màláíkà tá a sì máa pàdé màláíkà gbogbo iná lọ́wọ́ àwọn báàbù tiẹ̀ lọ́tọ̀ àwọn kẹta máa ṣe fẹ́ pé màláíkà ó fi pọ̀ láwùjọ bí a bá wà àbí nulẹ̀ bí a bá wà àbí láwùjọ àbí tá a bá sọ kalẹ̀ sí ọ wà táwọn kọ wà sallallahu alaihi wasallam. eléyìí ni ojúkọ̀ ní ẹlẹ́ẹ̀kẹ́ ló ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta kí ni ẹlẹ́ẹ̀kẹta nù kí ni àwọn màláyíkà wọ́n ṣe àánú fún wa ṣùgbọ́n àwọn àlìjẹ̀nu aburú ni wọ́n jẹ́ fún wa ìpìlẹ̀ wọn nìyí ara yàtọ̀ bẹ́ẹ̀ náà ló fi jẹ́ sí pé bọ̀ ọgbọ́dọ̀ mọ yàtọ̀ láàrin méjèèjì kọ́ ọmọ bá ti mú ọ̀tá rẹ lọ́rẹ̀ rẹ̀ kọ́ ọmọ bá ti mú ọ̀tá rẹ lọ́rẹ̀ rẹ̀ kọ́ ọmọ bá ti mú ọ̀rẹ́ rẹ ní ọ̀tá rẹ̀ màláyíkà ọ̀rẹ́ wa ni àlìjẹ̀nu ìpìlẹ̀ rẹ̀ ní kí ọ̀tá wa ni díẹ̀ nínú wọn lọ́rẹ́ wa a máa gbọ́ padà tàbá ń tẹ̀síwájú ọ̀ ọtọ́jọ́ rẹ̀ wa ṣùgbọ́n ogun lọ́gọ̀ọ́ wọn kí ni wọ́n àtàwọn ni wọn. náà ojúkọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ọ̀nà tí a fi máa mọ ìyàtọ̀ láàrin àlìjànú àti kíni àti màláìkà. أن ذكر الله يطرد الشياطين عن الجن إيه. أن ذكر الله يطرد الشياطين عن الإنسان ويحضر الملائكة عنده ويحضر الملائكة عنده wọ́n ní ojúpọ̀nà lẹ́ẹ̀kẹrin ni pé ìrántí ọlọ́run zikiri ṣíṣe ìrántí ọlọ́run tó bá ṣẹ̀rí àmú kí ni ìrántí ọlọ́run tó bá ṣẹ̀rí àmú ìrántí ọlọ́run ti ń jẹ́ ìrántí ọlọ́run lọ́dọ̀ ọlọ́run tá a bá ń ṣe subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar kódà tá a bá ṣe sọ̀rọ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn kan wà wọ̀nyí tá bá ṣe yọ́ọ́ máa jẹ́ ní tí yọ́ọ́ máa lé àwọn àlìjẹ̀nu lọ wa àìdàmí ìdún bíi zikirula kì í dún bẹ́ẹ̀ mọ́jìlì ẹ̀ gbogbo tó bá jẹ mẹ́yìn rántí ọlọ́run tó o bá wí dáadáa àjọ náà lọ. pàápàá jùlọ àwọn kan bẹ́ẹ̀ náà àwọn rántí ọlọ́run tó jẹ́ sí pé òru ọ̀gá òru lọ́jọ́ fàlìjàn gbogbo rántí ọlọ́run ní mọ́jìlì wọn ṣùgbọ́n ìtọ́ jẹ́ ọ̀gá mọ́jìlì fún wọn nínú àwọn zikiri tó ń bẹ jẹ́ sí pé àwọn tó lágbára nínú àwọn zikiri tó jẹ́ sí pé àdẹ́wò ọba àdẹ́wò lọ́jọ́ fésù òun náà ni gbogbo tó bá jẹ mọ́ ìṣe àárá tó bá sọ pé àwòdù tí àwòdù bá ti ṣáájú ẹ̀ àrà kò sì mú àlejò àmì kékeré kò sì mú balẹ̀ gbogbo zikiri tó bá jẹ́ sí pé àwòdù bá ṣáájú ẹ̀ gbogbo súra àbí àyà Al-Qur'an tí bá ṣáájú ẹ̀ nǹkan tá a fi mú àlejò àmì balẹ̀ tó jẹ́ sí pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń ṣe ládùúrà tó lágbára láti gbára ẹni kúrò nínú ewu àlejànú àwọn olùkọ́ nílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. bákan náà bàbá yẹn á máa sọ yẹn padà. naam zikirullah yàtọ̀rọ̀tọ̀ ṣayàfin ìrántí ọlọ́wọ́ ọba ní máa lé ìṣù lọ́njẹ ní máa lé àlejànú lọ́njẹ fọ́nìyà ṣùgbọ́n òótọ́ bá ń rántí ọlọ́run ọ́pọ́sìtì ẹ̀rọ jẹ́ fáwọn màláíkà àwọn máa pọ̀ sí i tí wọ́n bá dé báyìí nísìnyí tó sáǹsì díkìrì lọ́ntẹ̀ subhanallah subhanallah subhanallah mẹ́wàá ni lẹ́yìn wákàtí kan ọlọ́lọ́mọ yìí ṣó ti jẹ́ torí pé oúnjẹ tiwọn nìyẹn oúnjẹ tiwọn nìyẹn nígbà tí wọ́n há sàrà ń bí kan yìí tẹ̀bọ́n mi nìyẹn lọ́bẹ̀ wọn ẹ̀rọ ọmọ gba one hundred one hundred thousand naira ní ojú olówó kálukọ́ ọmọ gba one hundred one hundred thousand naira ẹ̀rí pé gbogbo títí ọ̀nà abẹ ló búlọ̀kù pa bẹ́ẹ̀ lọ́rọ̀ díkìrì jẹ́ fáwọn ọmọ làyíkà ìjọba tó ń ṣe wọ́n mọ̀ wá bẹ̀ àwọn tó bá lẹ̀ ti délé òun ni lọ ó dìgbà tó ọba tó dá síkìrì dúró kan tó kú wọn tó kù mẹ́. ibi wọn hàn pé ah, ah, ah, àbá òun ti síkìrì lọ àbú abdullá wọn bẹ̀rẹ̀ síkìrì èmi ti débẹ̀ láti aago mẹ́fà wọn á ti bí aago méje mọ́ wá kù ń bẹ̀ tí màláyíkà kọ́ ìwọ ló ń sọ pé ọmọ ẹ lọ bó ló ń sọ pé ọmọ ẹ lọ tọba ti sọ́ọ̀bù síkìrì rẹ yóò ti kíni yóò gbé ayọ́ lọ. torí wọn lọ máa pé bọ́bá ti bẹ̀rẹ̀ láwọn méjì mẹ́ta mẹ́rin wọ́n máa pọ̀ ni wọ́n máa pọ̀ ni wọ́n sọ fún àánú hadith pé nínú bí bá a ṣe wà ní lẹ́kṣọ̀ dáwà ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn màláíkà wọ́n ń gorí ara wọn bá a ṣe wà nínú ìṣẹ́ torí pé ń táwọn afẹ́ là ń ṣe lọ́wọ́ yìí wọ́n ti jókòó wọ́n ẹnjọ́ ọ̀rá ìjókòó di nàró ẹ̀ńdọ́ ha jẹ́ ń bẹ́nu torí pé bí ò lè gbà wọ́n ẹni tó dúró ń ta pẹ̀lú àwọn síkà sí mẹ́ta ọ̀nà tí wọ́n lọ́wọ́ ń bá sí gàgà fún àyìn àbámọ́ yìí pé àsọ́lẹ̀ làwọn ènìyàn mélòó làwọn àti àjókòó yìí àti ìwọ five hundred naira five hundred àwọn ti pọ̀ ń jáde five million tí wọ́n máa ti yìí yìí káàkiri pé àwọn afẹ́ gbọ́rọ̀ lọ afẹ́ gbọ́rọ̀ lọ so ìyàtọ̀ kejì náà tó kẹ ìmíràn náà tó nìyẹn láàrin màláíkà àti kẹ́ni àtàlìjẹ̀nu náà àwọn hadith wà ń bíbáyìí anabi alayhi salatu wa salam ọsọ fún anu hadith imam wa muslim gbà wá pé. wàlladì nafsi biyadihi illa tadumuna ala ma takununa indi wa fi dhikr لصافحتكم الملائكة على فرشكم وفي طرقكم. نعم. أي أولاً نبي جاد من صلى الله عليه وسلم títí rinlẹ̀ fún wa pé zikiri gàgàgàgàgàgà òun náà ni ọ̀fàfà ti ń fa àwọn màláìkà òun náà sì ní pàṣán àti bílálà tí èèyàn fi lé àlejànú lọ. alága alisara tó sẹlẹm ó ní mo fi ọlọ́wọ́ ọba tẹ́mi ní bẹ́ẹ̀ lọ́wọ́ ìbúra tó bá jẹ́ sí pé ẹ bá ń ṣe zikiri lọ dáadáa tí ẹ̀ kú ń bẹ̀ tí ẹ tàn sí lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí máa ń ṣe lọ́dọ̀ mi bí ìtọ́ bá ṣe rí àwọn làṣọ́ fàhásíkùmọ̀ màláìkà àwọn màláìkà ọba máa ṣèkẹ́wọ́ yín báyìí ọba máa gbọ̀nyẹ́wọ́ yín wọn máa bọyàn lọ́wọ́ ni kí nǹkan bá sì bọyàn lọ́wọ́ sẹ́nu pé èyí ó rí náà ni ẹni pé ẹ bá dé lẹ́fù pé ẹ bá máa rí àmàláríkà tí wọ́n máa bọyàn lọ́wọ́ báyìí. naam bákan náà àwọn àmàláríkà máa bọyàn lọ́wọ́ nígbà tí ẹni lọ lójú ọ̀nà àtìgbà tẹ wà nínú ilé yìí sanipẹ́ ní zikiri àdá ẹni pé zikiri nígbà tí àmàláríkà bá pọ̀ tó bá dójú ẹ̀tẹ̀ wọ́n fẹ́ ha ẹja wọ́n bẹ̀rẹ̀ lè sọ pé ẹjẹ́ káwọn تابعت ذكر هذا نعم حديث منا كنت القراطي لو أنكم تكونون كما تكونون عندي لو أنكم تكونون كما تكونون عندي لأظلتكم الملائكة بأجنحتها نعم رموى الترمذي أول مرة حديثنا نعم أجوك أنا لك تابما ديفرنشيت لا يعني ملائكة أتي جن هناني يعني الملائكة دابهم الصدق والجن منهم الكذابون أولئك وصفوا àṣírí eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ dáadáa gbogbo mẹ́rin tá a wí ní tí ó mọ̀ tí ó lè practicalize lórí àwọn ajínú kọ̀pọ̀ tó nǹkan àtúntàn ọba bá fún nínú àyàdá àtọ́ yìí sùmẹ́lẹ̀ karùn-ún yìí ó yẹ kí wọn náà lè lò gbogbo wa lọ́yẹ̀ká lè lò òun ni pé kára ọmọ yìí pé tí wọ́n ń pè ní màláíkà nature tọ́lá wọn bá dá wọn mọ́ wọn ìṣesí wọn ni pé wọn kì í parọ́ wọn ò mọ́rọ́ pa mọ̀láìkà ọ̀mọ̀rọ̀pà tí mo wí jẹ́ mọ́wàá. mọ̀láìkà ọ̀mọ̀rọ̀pà. wọn ò parí wọn ò sì máa pa wọn ò sì ní pa náírà bọ́lá ti dá wọn. ṣùgbọ́n àwọn àlejò nù ninety nine bala kìnnà. eléyìí yóò jẹ́ kó máa kílẹ̀ àjọ. náà ló fi jẹ́ sí pé ìkan nínú àwọn onímọ̀ tó ابن تيمية أحمد بن عبد الحليم ابن تيمية رحمه الله nígbà tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ torí pé bíyàn bá ń jẹ́ àbá tọmọ ṣẹlẹ̀ à tí ọba mọlọ́wọ́ bá sìn àbá rẹ̀ kú pọ̀ méjèèjì là mú dání méjèèjì là náà bìí ṣe sallallahu alaihi wasallam mímọ̀ wíwá mímọ̀ mímọ̀ kọ́yàn ní mímọ̀ àti mímọ̀ wá mímọ̀ kò gbọ́dọ̀ já wa bọ́ kúrò níbi kásínà wọn bá bí mi ò ráyè sin ìbádàmọ̀ no tani ń tẹ kí ló ń tẹ ọ́ òbí sí táwọn tó síwájú àwọn tó ń sàkókò lẹ̀ fún ìjọsìn bọ́lá wọn ọba ń tún. sọ́ni bàbá yìí ìmáàmù wa yìí tá a pè ní ibùdó àtẹ̀yìn níyà yìí wọ́n ń pe wọ́n jẹ́ àfa onímọ̀ lẹ́yìn wọn àgbà náà wọ́n tún jẹ́ àfa olùsẹ́ lọ́wọ́ ọba gbogbo ẹ̀ ní akọ́ ìṣẹ̀lẹ̀ kan tí ẹnìkan rí wọn ọwọ́ àti bá wọn ni níbi tí wọ́n ti ń tí wọ́n ti ń jà ọwọ́ àlọ́run rí bàbá yìí pé òun gangan fúnra rẹ̀ wá yọ sí àwọn lọ́hùn òun náà wá jà ó pitú ọ̀pá kẹfẹ́rí ọ̀pá àwọn kẹfẹ́rí ńjọ́ náà nígbà tí wọ́n wá délé àwọn òun ti gbà pé wá wọ́n gbà pé àfáà náà ni ọwọ́ síbẹ̀ wọ́n ti di ẹni ẹlẹ́rè lọ́hùn wípé àwọn tí wọ́n rí ẹni tàn ti ń jà pé àfáà náà máa ń lọ sógun yẹn ṣùgbọ́n kọ̀ lọ lélẹ̀ nù wọ́n á di ẹni tí ń jà lọ́hùn wípé àbẹ́ nǹkan ni ibùdó tèmi rà wọ́n ní èmi náà ni èmi náà ni bàbá tí ó sì lẹ́ńdẹ̀. máa wá di ni wọ́n á di àfáà wá ibùdó tèmi rà lérè pé bóòlọ́jẹ́ àárín yín ó sì wá yá ní tẹ̀síkì ẹni àrí yín bí báyìí àà ah, ah, èmi kọ́ ah, àwọn inú àwọn bíntàn léèrè ó padà wọn bí léèrè ó lẹ́yìn àfáàní àlímì kọ́ mi ọ̀wá wọ́n ní àṣà àgbàlélé yìí ó àlímì fi màláìkà wá rẹpítẹ́ǹtì àfáàwá nìyẹn wọ́n bá fẹ́ máa gbé káàkiri àfáàwá tì kì í sùn yẹn ó ní láà màláìkà kọ́ ẹni tó wá gbáwòrán mi wọ̀ tó wá sọ ara mi fún yín tí kìí dẹ́ sí mi kìí ṣe màláìkà.

àwọn oríṣiríṣi evidence wà ní sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó fi yọ àyíkú àwọn àlùjànnú wọn máa ń pa wọn. ìrọ́lá wọn máa ń pa nípìnlẹ̀ tiwọn àwọn màláíkà wọn ò máa rọ pa sẹ́lẹ̀ yìí yẹ́dẹ̀ ká máa yàtọ̀ láàrin màláíkà àti àlùjànnú. نعم المباحث المباحث مبحث ما هو الجن بتاويل أديش أتكون ما هو nǹkan méjì tí mo ní agbọ́dọ̀ bí àkọmọ̀nà agbọ́dọ̀ kọjá lórí ẹ̀ kò tó di fa wọnú ọ̀rọ̀ ọ̀rọ̀ la fẹ́ wọnú ẹ̀ àfẹ́ ṣàlàyé nínú ìwádìí jìnnà àkọ́kọ́ tí ń bẹ wájú wa yìí òun náà ni máa huwa al-jinn máa huwa al-jinn kí ni wọ́n ń pè ní jinn nìkan kí ni wọ́n ń pè ní jinn ọ̀yà ká. sọ́mọ lìyẹ́ lẹ́gbẹ̀dánì ní màánì ààyùn. náà wọ́n sọ wọ́n ní àìjẹun nù

ọmọ ènìyàn yé rí wọn ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ẹranko gan yìí rí wọn kódà wọn èyí tó wá rí wọn nínú ẹranko ní máa kíni àmọ́ ń kíni ẹranko rí wọn kí ni yóò ṣe yóò Ya ọ̀yà. yàtí ìṣòro yàrá ọ̀hún ẹ̀rẹ̀ hayawan. gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ajá máa ń rí wọn á padà bọ́ sínú ọ̀rọ̀ tiẹ̀ náà tó bá ajá tọ́ba ti rí báyìí ni wọ́n máa gbó gbó gbó bẹ́ẹ̀ bá yọ ìdá lọ́ba ìníwájú ajá ajá kò ní gbó mọ̀tọ́ba rí ti bí ìyìn tó jẹ́ sí pé ìmọ̀ ọ̀fẹ́ lè máa tọ̀ sára ọ̀fẹ́ lè máa yàgbé sára yóò máa gbó ni. bí àlìjànú tí ń rí bá ṣe kàyà tó bẹ́ẹ̀ ni gbogbo òun sì lágbára tó. tọ́ba rí ìtọ́jà sí pé àgbáyé yóò gbó kọjá bẹ́ẹ̀ tọ́ba lè tọ́já sí pé kì í sàgbà púpọ̀ ni ọ̀hún sàdàgbà náà yóò gbò níwọ̀nba tọ́ba ní ìdí ọ̀lọ́ tọ́ka dùn ó ẹ rí i pé gbígbó rẹ̀ àwọn oníṣẹ́ kù yóò sá máa gbóyìn mo bá yà lọ lọ́wọ́ tàjì mẹ́yìn ẹ sá máa pé ìwọ náà tọ́ba rájá tí bá ń gbó ọmọ pé ó ń rí nǹkan kan ni èyí ò sì wá máa gbó láì rí nǹkan kan kẹ́ni kó dúró nǹkan máa fi káì káì táwọn ní orí nǹkan kan ó sọ fún wa pé orí rẹ̀ ò pé ẹranko tí ò gbó látàárọ̀ sọ́kàtà dèdè dèdè tí wọ́n ń gbólẹ̀ kan náà tó sì ń wo nǹkan kan títí ń gbó títí bọ́ ya torí bọ́lẹ̀ tó bá torí bọ́lẹ̀ tí bá ń gbó á pè é ọkàn ń gbó ni ọ̀n ṣeré ni ṣùgbọ́n ajá ò lè gbó láì jẹ́ kó wà lórí ìnáró tàbí kó dìde tàbí kó máa wó nǹkan kan ní tó ń wò yẹn ń pè ní kílókò ẹ̀ ẹ pé ìjà ń pè ní sallallahu alayhi wa sallam àlẹ́ mọ̀jágbọ́ sáńtú bẹ́ẹ̀ rìsáàjì wo la lè rí mo láti fẹ́ rí mú jáde tí kì bá ṣe ń tọ́nà ọba fún ní mọ̀nì ọba tó dá àwọn méjì tó dá ẹranko ajá àtàlẹ̀jẹ̀nù tó sì mọ̀ pé nítorí fàtí á fi ra wọn òun lọ́sọ fún ànábì wa sallallahu alaihi wasallam tó náà tó tẹ̀sẹ̀ fún wa. eléyìí nínú àwọn ẹranko tí wọ́n ń rí àlìjẹ̀nù wọ́n kiri tí bàbá yá débẹ̀ ẹ̀ mọ iye ẹranko tí ń rí àlìjẹ̀nù wọn ò fẹ́ ìjọba kàbáyé náà lọ mọ̀ bọ́yá tàbá débẹ̀ bọ́yá lónìí tàbí lẹ́kọ̀ọ́ mìíràn. àwọn àlejò àwọn ẹranko tó ń rí àlejò náà yìí tá a bá wòye sí wọn á rí i pé dìwé kí wọ́n fi máa ń pariwo yóò jẹ́ ká máa mọ bí àlejò náà ṣe burẹ́wà tó àti bí òsì yẹ kójú ọmọ ẹ̀ dáadáa mọ̀ ọmọ ẹ̀ rí. nígbà tí ajá máa ń gbó tọ́ba àlejò náà báwo wá ní àwọn ẹ̀rẹ́ ènìyàn tàbá àlejò náà kí ni yóò ṣẹlẹ̀ wa àfi kí nǹkan mìíràn ṣẹlẹ̀ ó yẹ ká máa dúpẹ́ fọlọ́wọ́n ọba tí ò jẹ́ ká rí ó fi àgàgà bò wá lójú wípé ẹ ẹ̀ lè rí mo sì ti sàánú yín ẹni tó bá lóun ọgbà àánú ọlọ́run tó lóun fẹ́ rárá lè jà nù òun lọ́ mọ̀ yóò sì kan ìdí nínú yọ̀ kò sí mi mo rọ́ ma kan ó ti pẹ́ díẹ̀ ó ti ọdún mẹ́sàn-án ló wà sísè mo bá sáré yìí ó sá àwọn sá mo wá pípọ́ wá kí mi ojú ẹ yọ kòlòbù báyìí síta báyìí mo ní wá ọmọ yìí kí ló ń sọ ó ti tẹ̀lé àwọn súnfí ó tẹ̀lé àwọn súnfí lẹ́yìn sẹ́wọ̀n pé fàkúfà mẹ́ wọ́n máa fún fàkúfà lọ́dọ̀ o yára ìgbékúgbé ní wàhálà bẹ́ẹ̀ nìkan ọ̀bá sọ fún ọ èmi ọ̀gbọ́dọ̀ má sọ fún ọ ojú rẹ̀ tó ń ran tó yí bò yìí kí ló fà á ní àìsàn kan ló ṣe òun irú àìsàn wà mí kọ̀mọ́dé ti ṣàlàyé mo ní wá jókòó sori pé mo gbọ́ kó ti ń tẹ̀lé àwọn láìláìlà lálẹ́ yìí ṣé ìṣèjì á gbé nǹkan kalẹ̀ ọ̀rọ̀ ọba wọlé.

tí débi ojú wa tóbi báyìí ó tóbi gan yẹ mọ̀ pé ó ti rí nìkú rẹ̀ ilé ká máa dúpẹ́ bọ́lá ọba o alhamdulillah ọba tí ọ̀jẹ̀ ká máa rárí tẹ̀ ó fi sànú wáyé ó fi sìkẹ́ wáyé ó fi kó àwọn bá wáyé àlẹ́tẹ̀ láti máa wá pé afẹ́ rárí dànù torí pé ìrìkúrì ní ká rárí dànù àwọn ẹranko tí wọ́n strong gan tí wọ́n bá rárí dànù wọ́n ké wọ́n kéke ìgbé òròyìn náà eléyìí ni ìwádìí ìmọ̀ alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́ bá jẹ́ ìsinmi sọ́tọ̀ àárọ̀ wípé innahu yarakum huwa wa qabiluhu. innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum. bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní innahu ẹlọ́mọ̀ wípé olórí wọn ṣíṣe iblis àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ yarakum wọ́n ń rí yín huwa àtòhun wa qabiluhu àti gbogbo àlìjànú kọ̀bílà ní kọ̀bílù àti kọ̀bílẹ̀tùhù àti àwọn ìran rẹ̀ tribe rẹ̀ wọ́n ń rí ẹ̀yìn ẹ̀dẹ́ ènìyàn min haisu la tara onahun. min haisu la tara onahun. ẹ̀yin ò sì lè rí wọn àwọn ń rí yín ṣùgbọ́n yóò lè rí wọn. náà ìwádìí jìnnà alákọ̀ọ́kọ́ òun náà lónìí kí ni tá a ti àmọ́ kí ni wọ́n ń pè ní àlìjánu. ìwádìí jìnnà náà kéjì. asuluhu ìpìlẹ̀ wọn àfẹ́mọ̀ pẹ̀lú àlìjẹ́nu náà. أصل المادة التي خلق منها الجن والشياطين النار. ìpìlẹ̀ tó náà wọ́n bá fi dáhùn àlìjẹ́nu iná ni iná ọmọ ara ọlọ́run fi dáhùn. فقد خلقهم الله إنا نعم قال تعالى والجان خلقناه قبل من نار السموم سورة الحجر آية 27 سورة الحجر آية 27 الله الله والجان خلقناه من قبل من نار السموم والجان خلقناه من قبل من نار ثمود نار نار نار نار نار تعالى ما تسمى نار نار كن جرائم إنا قال على جنة إنا لا تدعوى قد قال قال الرحمن آية 60 وخلق الجن من مارج من نار نار نار إنا لا subhanallah ah iná ni wọ́n fi dá odidi àwọn ẹ̀dá ni tí wọ́n sì ń pitú tẹ́ńdára yìí iná lọ́wọ́ bá ti dá wọn. eléyìí náà kò yẹ kọjọ wá lójú torí pé iná fúnra rárá rẹ̀ kì í ṣe nǹkan tá a fẹ́ tí kì bá ti bá a fẹ́ ti dáná ní tá a fẹ́ jẹ lẹ́yìn bá bá ti ti dábàá yìí ọlọ́run mọ́jà rí náà ni iná ìṣe nǹkan náà bẹ́ẹ̀ náà nínú hadith imam wa muslim ń gbà wá ọ̀rọ̀ ọ̀rọ̀ anabi wa sallallahu alayhi wa sallam sọ pé khuliqatil malaika. khuliqatil malaikatu min nur. àjọ màláìka ládàá náà mọ́lẹ̀. wa khuliqal jannu min marijin min nar. àwa dá àwọn àlùjẹ̀nu látara iná iná ọmọ rárá. وخلق آدم مما وصف لكم ẹ̀rọ rí bàbá tí ní bàbá ẹ̀yìn èèyàn ti ṣe ádámà ìpè àti omi láti kí ni láti dá wọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yàtọ̀ síra wọn alìjànú ìmọ̀lẹ̀ à màláìkà ìmọ̀lẹ̀ alìjànú iná àwọn ènìyàn omi àti lè sọ pé àti ìpẹ̀ rí bí ìpìlẹ̀ wa àkọ́kọ́ ìpẹ̀ rẹ̀ ń jẹ́ ìpẹ̀ tá ní ìfún omi àwa ìpìlẹ̀ jina tó jìnnà òun náà ní Adam torí fi bàbá wa nù ìpìlẹ̀ wa tó súnmọ́ òun náà lómi òun náà ní àtọ̀ kí omi náà gbogbo ẹ̀ àwọn Yorùbá omi ẹ̀kọ́ kí ni ẹ̀kọ́ ni ẹ̀ gbogbo tó bá ti sàn tó bá ti ní èsì báyìí náà ń pè ní kílẹ̀ máa ń pè liquid àbí òun náà ní sáà ìlú nù kẹrẹ àwọn máa ń pè ní ìlú òun náà nǹkan tó jẹ́ sí kí ọ ọ tó bá ti sàn omi náà ní jẹ omi wà ń bẹ lọ́jọ́ ọ̀sán tí ọ̀rọ̀ sómi ń kò lè sàn. sọ̀rọ̀pá báyìí ìpìlẹ̀ wa nù. eléyìí ni ìwádìí ìjìnlẹ̀ lẹ́ẹ̀kejì mímọ̀ ìpìlẹ̀ nǹkan tí mo sọ fún wa yìí tá a gbé ọ̀rọ̀ ọlọ́run wáyé àtọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wáyé fún. yóò máa fún ara àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní padà torí pé ìpìlẹ̀ yìí la fi tọ́jú ara ẹni ẹni tó bá ti mọ̀ pé iná ni wọ́n ti dá nǹkan yìí ó rí i pé àǹtí iná lọ́ máa fi tọ́jú ẹ̀ tí wọ́n ti mọ̀ pé omi ní wọ́n ti dá nǹkan yìí ó rí pé àǹtí omi ló fi máa tọ́jú ẹ̀ta bá ṣe so gbogbo eléyìí ọ̀rọ̀ dọjọ́ iwájú padà lẹ́yìn àwọn ẹ̀kọ́ eléyìí náà ìwádìí jẹ́ ẹ̀rẹ́ òun náà ni pé. alikọ́ọ̀bù ìjìnlẹ̀ wá náà. bàbá ń sọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ àlìjẹ̀nu àbúrò wọn mú orúkọ wọn àbá mú orúkọ wọn káàsì máa arókì wọn ẹ̀rẹ́ nípa ìtara wájú nickname wọn àti orúkọ gangan tí wọ́n ń jẹ́ torí mímọ̀ orúkọ wọn yìí yóò jẹ́ ká mọ̀ yóò jẹ́ sọ́ra àwa náà sì ní sọ wa àwọn oríṣiríṣi ó kọ ní bẹ láwùjọ yìí àbúrò máa dá kọ torí ma ìyá ẹlòmíì lè máa jẹ bẹ́ẹ̀ kọ́ wà òfin àwọn tó kọ ya àwọn ti àwọn orúkọ gbà tí bá sọ́ra ó ń jẹ bí ó kọ àwọn àlejò àtàlẹ́ fi gbogbo ṣùgbọ́n pípé rẹ̀ pronunciation rẹ̀ ọjọ́ ní ìbáwá ń jókòó àlejànú fẹ́ mọ̀ pé sáàlìjànú bá fọwọ́ kàn kò sí láì fún bàdàn torí pé ó rò bára rẹ̀ ẹ máa ń pè ní lábọ́já lábọ́já lábọ́já hàn ara wa lélẹ́yìn ó lè dì mọ́ ó bá dì mọ́ ó dì mọ́ ó dì mọ́ òun ọba forí gbá ń jẹ ọlọ́run sànù wa à ń láti morúkọ wọn báyìí ẹ̀dẹ́ka morúkọ wọn bàbá jẹ́ kẹsìmíyàtì وبدل من التسمية استعملت النصوص الشرعية الألفاظ أو أسماء الدين. أنا ما في فندسة كم بين بيوري القرآن أبي النبي عليه الصلاة والسلام wọn kà kún láti máa dá orúkọ àjànú ẹlẹ́yọ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ àjànú kan jẹ́ bàjẹ́ wọn kà kún bí wọ́n pọ̀ wọ́n pọ̀ kọjá rà nǹkan bá ti pọ̀ kọjá abẹ́ mi lábẹ́ sọ ṣùgbọ́n wọ́n pàtàkì àwọn àlàjẹ́ tó jẹ́ sí pé gbogbo wọn ní ẹjẹ́ bẹ́ẹ̀. àti àwọn orúkọ tó jẹ́ sí pé ó kó wọn jọ sínú ò lè máa ọmọ ènìyàn kọ̀sẹ́ntì ò jọ ọmọ ènìyàn náà ọkùnrin tó bá ti jọkùnrin ó ti jọkùnrin náà obìnrin ó ti wọbẹ̀ náà nù. ọ̀ká máa dárúkọ ẹnìkọ̀ọ̀kan àbí sunna alayhi pàtàkì ìbẹ̀yẹn tó bẹ̀. náà àwọn orúkọ tó wá àwọn orúkọ àlàjẹ́ náà ni nínú ẹ̀ ní náfàrù ọmọ náfàrù a máa gbọ́ láìpẹ́ ẹlẹ́ẹ̀kejì máṣàrù wọ́n pè ní máṣàrù wọ́n ń pè àdìjànú ní náfàrù ọlọ́wọ́ bá lò fún abẹ́ nínú alukur'an bí náfàrù ẹlẹ́ẹ̀kejì máṣàrù máṣàrù gbólóhùn máṣàrù ẹlẹ́ẹ̀kejì máṣà máṣà ọ̀tọ́wá táwọn àìjẹ̀nu ọ̀nà nìyẹn ẹlẹ́ẹ̀kẹta umam ọ̀nà nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin junud junud ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn ẹlẹ́ẹ̀karùn-ún rìjáàlì orúkọ ara àwọn orúkọ ara àwọn gbólóhùn tọ́lọ́wọ́n bá lò fún wa nìyẹn rìjáàlì bákan náà ní àwọn orúkọ wọn sẹ̀fí sẹ̀fí subhanallah sẹ̀fí. nínú àwọn orúkọ wa ìfúrít nínú àwọn orúkọ tó wà fún ìfúrít àwọn orúkọ tó wà fún orúkọ wa náà ni. aláhi ìdáhù nínú ìlú ìlàkìtà. ta sábà yìí nù lọ́kọ́ orúkọ gangan pé oúnjẹ ṣáàkà oúnjẹ kìíní ó kéré àwọn orúkọ tí wọ́n jẹ́ nù. àwọn ọmọ túnbọ̀ ẹni kọ̀ọ̀kan alábàkọ́ náfàrù. náfàrù kí ni òun náà ni ikọ̀ ikọ̀ ikọ̀ nafa ó lo ikọ̀ fún àwọn àlìjẹ̀nù ní alukur'an sọ́tìlá kọ́ ayà twenty nine ọlọ́wọ́ bá lo ikọ̀ fún wọn pé. وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن نفرا وإذ رفنا إليك نفرا من الجن يستمعون القرآن نفر نعم نفر ولفظ ما تانك يا وان قوكا طوابا وان محمد صلى الله عليه وسلم تانك يا وان قوكا طوابا يا محمد صلى الله عليه وسلم نعم هلاك يجي هنا لما المعشر اسمه معشر يقول لغو ولو يقول لغو فما آه، جن من نعم، القرآن ọlọ́wọ́ bá jẹ́rìí sínú sọ́tàrà ní àn àyà 130 wípé. yá àyàrá yìí ni wọ́n ní fi alámúyá ti kún rúṣùlù ní kún yà kú súnà àlẹ́kùn àyà ti وينذرونكم لقاء يومكم هذا. orúkọ ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni ó máa mú ayé ẹ̀rí ajẹ́pọ̀ àwọn Yorùbá náà ò sí wí ní ẹ̀rọ ni ayé pẹ̀júmọ́ àwọn lo umamu fún wa ayé náà ní ń pè bá kódà kìtún ṣe umma umma ayé umamu àwọn ayé nínú orúkọ tẹ́ ń pe àwọn jíìnì onídàbíkìnì ayé. alukóhánì jẹ́rìí sínú sólà àlàárọ̀ ayé tẹ̀sí ìṣẹ̀lẹ̀ wọn bá sọ pé. قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار tóbi jẹ́ sí pé a máa ń pe àlìjànù láyé a sì lè pe ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà nìkíni àyè kọ̀ránì ìyáàyà yìí náà lọ́tọ́ kà sí pé wọ́n ní ọlọ́run ní ọwọ́ tí kò lóòfin ó máa ń kọ́dẹ̀kọ́ láti mìíràn kábìlì kan mìíràn jìn ní wàlẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹrin náà orúkọ tí ọlọ́run ọba lò fún àwọn àlìjẹ̀nù tí kìí ṣolúkọ orúkọ special kọ orúkọ gbogbogbò òun náà ni aljunud aljunud kí ni ìtumọ̀ aljunud ọmọ ogun ọmọ ogun ọlọ́run ọba lò ọmọ ogun fáwọn jíìnù wa ó fi wáyé pé àwọn náà ń fi kí ó ń jagun. náà suratul namli àyà 17 ọlọ́run bá sọ pé. وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون. ọlọ́run bá sọ pé a kó àwọn ọmọ ogun tá a fún sulema suleiman anabi wa suleiman alayhi salatu wa salam a kó àwọn ọmọ ogun rẹ̀ tá a fún a kó wọn jọ nínú àwọn ọmọ ogun tá a fún àwọn ọmọ ogun àlìjánu àwọn ọmọ ogun èèyàn ń bẹ wọ́n kọ́ eré àwọn ọmọ ogun ẹyẹ ń bẹ láìláha yàrá ẹ bá ń ta ló lọ ọmọ ogun tó pọ̀ jù àwọn ẹ̀yà anabi Sulaiman alayisalaam àwọn ọba aláyé tẹ́ ń bẹ láyé lásìkò ẹ̀ náà fi bẹ̀rù ìbéèrè yìí wọ́n àbára lọ́mọ ogun orí ilẹ̀ eléyìí tún ní jáde jẹ̀ ní tiẹ̀ dáà ní wọn ẹ máa ń aráàlú báyìí àti Dubai fẹ́ jà ìlú kejì èèyàn ni ó fi jagun ìlú kejì òun ní èèyàn ó tó lárí jẹnu tẹ́ ẹ̀ ní rí ẹni pé ìlú kejì òun ní dúró máa yóò fi ní òun àtúbẹ̀ ọlọ́mọdé táà ní rí wọn tí wọ́n máa gbé alórí bọ́lẹ̀ àlẹ́lẹ́ tí ń dórí. nígbà tẹ́ ẹ̀bà rẹ̀ ń tẹ́ fẹ́ bájà bó lẹ́yìn ti bájà ẹ̀ka máa gbọ́ pé ẹnìkan ṣubú lulẹ̀ ni pé ha mo ní láti wá pátá lọ́pàá tó ti wọn náà sáré ìgbèjì kújú àwọn Sulaiman alayhi salatu wa salam àwọn ní akó àwọn ọmọ ogun rẹ̀ jọ fún ní àwọn ọmọ ogun ẹ̀tọ́ jálìjànú ọ̀bẹ ẹni pé wọ́n lo gbólóhùn jùnú fún àwọn àlìjànú ẹni pé ọmọ ogun làwọn àlìjànú náà nínú àwọn orúkọ tí ọlọ́wọ́n bá lò fáwọn àlìjànú òun ẹni rìjáàlì ọkùnrin dẹ́ndẹ́n àwọn ọkùnrin dẹ́ndẹ́n takuntakun eléyìí náà ìròyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin dẹ́ndẹ́n ọkùnrin takuntakun ọkùnrin bí ògbà takuntakun gangan ní pápákọ̀ rẹ̀ ó ń ṣe bí ìta bí ojúlówó ọkùnrin ẹni tí àwọn àlejò ẹ̀mí kí wọ́n máa ń ṣe bí ojúlówó ọkùnrin pọ̀ ní orúkọ wọn nìyẹn. ọlọ́wọ́ bá ń sọ nínú suratul jinni wípé wa annahu kana rijalun minal ins. wa annahu kana rijalun minal ins. الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا رجال أو قرين قرين يوقون أبلا يا والسلام nínú àwọn orúkọ títún bẹ fún wọn ẹlẹ́ẹ̀kẹfà àbùkù wà ń bẹ tó dájú dáadáa òun náà ni ṣàfihù ṣàfihù ṣàfihù ẹ̀gọ̀ ẹ̀gọ̀ ẹ̀gọ̀ àlìjánu bẹ àlùkò àndọ̀já mọ̀ ọmọ kó jìnnìrì ń bẹ́ ní ènìyàn jìnnìrì ń bẹ́ ní àlejànú náà ẹni tó lè rò pé ọbẹ̀ ní ènìyàn ẹni tó lè rò pé ń bẹ́ ní àlejànú náà tí ẹ bá fọ̀rọ̀ lọ́la yóò dàrú báwọn náà bá ń sọ̀rọ̀ láàrin ara wọn. àlùfáà ìlọjà wọn ọmọ àlẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ọlọ́wọ́ bá ń jẹ́ lè ti náà bákan náà sọ́lá sọ́lá jẹ́ ní pé wà á ní ìnáwó kánà ya kò lóṣẹ̀ sí ihò náà lọ́wọ́ ìṣàtọ̀tọ̀. wà á ní ìnáwó kánà ya kò lóṣẹ̀ sí ihò náà lọ́wọ́ ìṣàtọ̀tọ̀. àwọn àwọn ìjẹun kan náà rìpọ́t wà nàbí fún fún àwọn mẹ́ yí pé àwọn akẹ́wọ̀n mẹ́ gọ àárín wa àmọ́ ẹni tó gọ̀ọ́ láàrin wa ẹni tí àlìjẹ̀lú nínú rìpọ́ọ̀tì fúnra wọn pé ẹ̀gbọ́n àárín wa ń sọ sọ́kúsọ sọ́lọ́hún ẹ̀gbọ́n àárín àwọn àlìjẹ̀lú ọ̀ ń sọ ọ̀rọ̀ kọ̀ọ̀bá fún gbé sí ọlọ́run ọba. ní àwọn orúkọ wọn náà ní ìfúrít ìfúrít. ìfúrít. ẹ̀ta ni ah. eh, ó ti máa ìfúrít nù yìí. ìfúrít àbá nọ́ńdà ọ̀fíìs báyà túmọ̀ túmọ̀ ìfúrít gbàgbọ́. olórí kankan. olórí kankan wọ́n ní olórí kankan ní ń jẹ́ ìfúrit wọ́n gbìyànjú olórí kankan ní ọ̀yà ń pè ní ìfúrit ṣùgbọ́n ẹ bá pèlú olórí kankan àbùkù ní gbogbo ìtumọ̀ orúkọ yẹn ọ̀jẹ̀ bẹ́ẹ̀ sì ni orúkọ yẹn kì í sábùkù ní gbogbo agbègbè iyì lọ́ba wa níbi àlùkùránì lọ́ba wa àlùkùránì gbé ìfúrit wa ṣùgbọ́n kò gbé wá nígbè wá àbùkù ó gbé wá nígbè wá àpọ́nlé ni tá a bá ní olórí kankan àpọ́nlé níta ni túmọ̀ ẹ̀sìn ni pé ọ̀gágun kọmandó àní òun lọ̀gá pátápátá wọn àwọn náà lọ̀gá mùdírù wà láàrin wọn ìtumọ̀ ẹni wọ́n ní dàrẹ́tọ̀ wọ́n sì ní jẹ́nẹ́rà wọ́n ní ìwò tó ní wọ́n ní bẹ́ẹ̀ bá yẹ dpo àwọn náà ní dpo tiwọn anabi sulaiman alayhi salatu wa salam nígbà tí ọlọ́wọ́ bá ń tí bá ti ń fi àánú rẹ̀ hàn ọlọ́wọ́ bá dákọ̀ ìfúrit ó ní sura tó kẹrin. naam ayé asọ́tún namli ó sọ pé kọ́lá. kọ́lá ìfúrítùm من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني على لقوي أمين قال عفريت من الجن قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك wọ́n ní ìkan nínú àwọn àlùjànnú tó jẹ́ sí wípé ọ̀gágun ni àgbà ní alágbára lọ́jọ́ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àlẹ́ Sùlẹ́mánù fẹ́ sí ọfẹ́ bẹ̀ wọ́n tẹ́kan kálukú wọn wò pé à iṣẹ́ ìlágbára ta ló lè ṣe kẹnu kanawa na lọ́wọ́ níbi wọn wàá dárúkọ ẹ wa ṣùgbọ́n wọn sọ ìròyìn ẹ wa pé ọsọ yi kwe àgbà sọ yí pé nínú àwọn náà ana àti kàbíyì màá bọ̀ gbé nǹkan fẹ́ gbé wá kó dìde ti dé gbé wà níbi kó tó dìde ní ìsìn máa gbére gbogbo dídì sílẹ̀ wọ́n lè ṣèjú mẹ́ta mẹ́rin márùn náà lọ ẹ̀fúrẹ́sì ṣé kì wá sí ẹ̀fúrẹ́sì lóòótọ́ ṣé kì í sọ̀gá lóòótọ́ ọ̀gá nìyẹn iṣẹ́ táwọn ọmọ lẹ́yìn ò lè sí ló ń sọ yẹn ti ayé pé wọ́n ju àwọn lọ the way tí wọ́n fi máa operate ó yàtọ̀ síra wọn ẹgbẹ́ báwọn yẹn náà ṣe rí ẹ bá ní ẹjọ́ máa yàn án lù kan ní ilé náà máa yàn án lù ilé ìjọba ń lù yàn láàrin wákàtí mẹ́ta tí bá ń lù lẹ́yìn wákàtí mẹ́ta yọ pa eléyìí yàá. ẹsẹ kan ní tiẹ̀ tó bá ti fún báyìí yọ gbẹmí mi báwọn yà sí nínú lórí jẹ́ sígbà bọ́lọ̀ láti máa ṣe àwọn àgbà kí yóò sì mọ́tọ̀já torí ẹ̀kọ́ ń bọ̀ àbọ̀ àbára náà pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni máa tọ́ wọn ẹ̀yìn tẹ̀yìn fi tó àlìjẹ̀nù pọ̀ àgbé wa a máa gbọ́ bẹ́ẹ̀ lẹ́kọ́ mi ìdílé tó òfin méjì sọ́fin tó fi kọlu gbà wọn kálukọ́ máa wọn náà máa lọ́mọ ẹni ìsìn kọ́ yàtọ̀ yàtí ń ta nǹkan mẹ́rin kọ́ dágbà rẹ̀ nù kí ni yóò ti fi ọ́ kí ni yóò ti fi ọ́ yóò ti fi àrà rẹ̀ yóò bọ̀ ní lọ bọ́ọ̀bà pamí ni ó tún bà mí padà bẹ́ẹ̀ náà lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn àjẹnú náà kì í ti pọ́fẹ́ tọ́jà àwọn èèyàn ni wọ́n ti kí ni ni wọ́n tọ́ wọn ṣùgbọ́n wọn mọ̀ pé àwọn ń tọ́ wọn lágbègbè ibi tí wọ́n ti ń tọ́ wọn àlẹ́bí sọ̀rọ̀ yìí fún wa sọ̀rọ̀ lọ́wọ́. sọ̀rọ̀ bàbá yìí àárẹ̀ inú wọn tó jẹ́ sí pé ọ̀gágun yìí gẹ́gẹ́ bí ó ti wáyé nínú ayé ẹ̀ náà ìròyìn ẹlẹ́ẹ̀kẹjọ tí a tún rí fún orúkọ wọn náà ni alẹ́bí àyíǹdàhù ah, wọ́n rò yẹ ẹ̀gbẹ́ alẹ́bí àyíǹdàhù àyíǹdàmọ́n ọ̀yà alóṣùmẹ̀lẹ́ mi ah, ẹ̀ṣùmẹ̀lẹ́ náà ẹ̀ṣùmọ̀ dára rọ̀ fún ẹ̀fọ́rí ẹni àtibáyé ṣùmẹ̀ pé ọ̀gágun ó ṣe ẹ̀kọ́ ọmọ pé ìtọ́kàn yìí ó ju ọ̀gágun lọ́njẹ́ o lẹ́fù tiẹ̀ ráǹkì tiẹ̀ ojú tiẹ̀ fúrẹ́tì lọ. alladhi indahu ilmun min al-kitab alladhi indahu ilmun min ẹ̀yà ayẹ̀tù. ọ̀jọ̀gbọ́n. ọ̀jọ̀gbọ́n ọ̀tọ̀ àánú rẹ̀ àgbẹ̀ <laughs> tó jí mi báyìí. <laughs> bẹ́ẹ̀ ọ̀jọ̀gbọ́n ọmọ ìwé ọ̀jọ̀gbọ́n ẹ̀rẹ́ ìlànà ń pè ní alladhi indahu ilmun min al-kitab àwọn onímọ̀ wọn ń gbé jáde láàrin wípé knowledge is power ìmọ̀ ni agbára eléyìí ìfòrítù yìí kí ló ní tiẹ̀. bọ́ ọ ní ó ní ó ní sálápàdà rẹ̀ tiẹ̀ ó sì gbẹlẹ̀ ṣùgbọ́n lẹ́gẹ́lẹ́gẹ́ kan àwọn bàbá yẹn lẹ́gẹ́lẹ́gẹ́ ni bóyá ọmọ kékeré ni ṣùgbọ́n kìíní yìí ń bẹ́ ń bẹ́ alẹ́ ni ń dọ̀wọ́ ẹnu mi náà kìtáàbù èyí tó mọ̀ tó mẹ̀kọ́ tó mọ wáyà tí wọ́n lè fi kanra wọn tó fi máa kọ́ọ̀lù kínní sí nǹkan tó fẹ́ gbé ń dúró fi kínní tí ó fi máa bọ̀ wá tó sì mọ̀ yìí pé òun tó níyàn tó ń lè pè lọ́hùn tó jẹ́ ẹgbẹ́ ẹ̀hún nítorí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ lọ gbé wá àwọn kan fẹ́fẹ́ nìkan tí mẹ́fẹ́ ni pé wọ́n tiẹ̀ kíní tí mẹ́fẹ́ yẹn máa gbé bọ̀ wá. àkókò tó obìnrin lọ ni ó kú òǹbẹ̀ ni wíwáyé nìkan ni kì í fi gbé wá ń tiẹ̀. وقال الذي عنده ولو رجل في قال الذي عنده علم من الكتاب قال الذي عنده علم من الكتاب أنا آتيك mọ́tò ń bẹ̀ yẹn ọ̀fẹ́ sọ ayé dàlìjà nínú yẹn. sọ̀bẹ̀dàdà àti.